mo fẹ́ràn oúnjẹ tí wọ́n jẹjà fún mi tí mo ti jẹun látàárọ̀ ẹ tún kọ́dà lọ́nà mi ẹ yà wèrè ni kò sí wàhálà o mi ò ṣetán láti fẹ́ nìkẹ́ni jà ẹ jẹ́ ọ̀rọ̀ àbámú kéjì kí lọ rà bí ọ̀tọ̀. kéjì tó kú lọ ọmọbìnrin yẹn kẹ fún àgbẹ̀jọ. wọ́n ti náírà. agbẹnigbèrè pàdé olóko bẹ́ẹ̀ ni àlùkò ní gbèrè pàdé ọlọ́sà òdìdẹ̀rẹ̀ agbèrè pàdé olóko àdìmọ́ owó tí ẹ lè kó jọ láyé títí ẹ máa fi jáde láyé kò lè ju twenty thousand. wọ́n wọ́n wọ́n owó yẹn mi mo lè ra mi pa ah, owó yẹn mi máa máa ra gbogbo bíbá ìpàdé. ìdálá ìdálá yẹn gbẹnu dání. máa kó ajá síbẹ̀. gbẹnu dání. máa ní kó máa sin ajá ń bẹ̀ máa ní kó kó màálù kó máa yàgbẹ́ síbẹ̀ ah, kí ló ṣe é.